wọ́n ní àwọn àwọn máa tẹ̀wé ni àwọn sì ń tẹ̀lé ta nabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àwọn aládàádáalẹ̀ wọ́n ń gbéṣẹ́ wá fáwọn káwọn bá wọn tẹ postal ambil nípa àwọn nǹkan táwọn fẹ́ ṣe tó ní í ṣe pẹ̀lú bídíà bí káwọn fẹ́ ṣe maulik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn lè máa bá wọn tẹ̀ àbí káwọn má bá wọn tẹ̀ ẹ gbọ́dọ̀ bá wọn tẹ̀ ni ẹ gbọ́dọ̀ bá wọn tẹ̀ torí pé Ọlọ́run sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan bẹ́ẹ̀ náà ni kálukú wa lórí sẹ́ǹsì rẹ̀ artist lẹ́yìn sọ àwọn káfíìrì wa ni kẹ́ bá wọn kọ̀wé ẹ wà kọ síbẹ̀ pé Jésù lolúwa kò yí padà ọlọ́mọdé pípé <laughs> tọ̀ ojú ọ̀nà yìí lọ sí ṣọ́ọ̀ṣì báyìí o ń bọ̀ kọ́ àwọn tó wá dórí pé jésù lolúwa kò yí padà ẹlòmíì lọ́ọ́ lọ́ọ́ wá tí ó wa ọba wọn kọ́ pé ọ̀nà yìí lọ sí ṣọ́ọ̀ṣì báyìí gan kọ́ da torí wọn ló ń júwe ọ̀nà fún ọ? ọ̀dà àgbélébù nìkan lẹ́bàá àyà ọlọ́mọdé ọlọ́mọdé so bẹ́ẹ̀ náà ni baba bricklayer wọ́n lẹ́yìn lẹ́bàá wọn mọ láti kapinta ẹ̀yin lẹ́ẹ̀kan ọlọ́mọdé bàbá ńgíláàsì ọlọ́mọdé iná rẹ̀ yẹ wa ha ẹ sẹ́bàá ní ká má ṣe níjọ́ mọ́sálásí tó pè wá níjọ́ wọn bá tó pè yín ni Islam rí sí ká máa wo genotype wa kí lè náà kí lẹ́yìn fẹ́ wò sí ẹ fẹ́ dà mọ̀ pé as àbí ss àbí ẹ fẹ́ wò nítorí pé ẹ fẹ́ fẹ́yàwó torí kò yé mi ẹ̀hẹ́n ń tẹ́ sọnù àjàmbákù béèrè lélẹ́yìí ṣé kí ni Islam rí sí wa wò sí tóbìnrin tá a fẹ́ fẹ́ ká tó fẹ́ra wa Islam ò bínú sí kódà ẹ mọ̀ pé tàbí kan sọ fún anabi sallallahu alaihi wasallam pé kí n sọra fún mi mi sílẹ̀ kí n bọ́ lọ́ndọ́ àbí kí n sólókùn kí n bọ́ lọ́ndọ́ anabi ní sólókùn kọ́ bọ́ lọ́ndọ́ ètòkọ́ wa sọ ọ́lẹ̀ ọlọ́ bọ́ lọ́ndọ́ wa padà dé ọ̀bára fún mi má wọ́n pé wọ́n lọ́n wọ́n mo sì bá dúró ọlọ́run sọ fún ọ pé ò ṣe ń tọ́ o nínú tọ́ yẹ ọ pé má fẹ́ obìnrin kan síwájú kẹ́ẹ́ tó wọ́n jẹ́ nú táìpù yìí nítorí pé tí ẹ̀jẹ̀ yín tó bá jẹ́ pọ́ wà lọ́nà tó ṣe pé tírù rẹ̀ àtirù rẹ̀ bá fẹ́ra yín ọmọ lè máa ya abirùn dájú ọmọ lè máa ya abirùn tó ọ́ dákẹ́ jìnnà síra yín kọ́ wẹ́lómi síwájú torí kọ́ mẹ́rin pé ń gbọ́ bá délẹ̀ tán láà máa sókè sódò ẹ ràn lọ́wọ́ ìgbà abára njojúmọ́ bàbá tó dìde nù gbogbo èèyàn tó wá dọ̀ ọmọ ẹni tó kàn lọ́mọ jàmá fọláhìí ẹlòmíì nìsín ní gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọmọ gbọ́dọ̀ gba abẹ́rẹ́ ten thousand ní n ti ń si ọmọ tí o sì mú kú ọwọ́ kọkànlélẹ́sẹ̀kù láyé níwọ̀nba tó a jẹ́ pé tí ẹ̀jẹ̀ wa bá ti wà lọ́nà tó ṣe pé tá a bá fẹ́ra wa ó lè bí wàhálà ká wáyàwó tiwa síwájú bí kéèyàn jẹ́ as ó wá rómìnir tó jẹ́ as bí rẹ̀ a ọ̀dà kẹrin síwájú tẹ́fì rí aa bí kéèyàn jẹ́ as ọ̀hárí ss à dandan ó rìn síwájú ss ọwọ́ pàdé ss à mọ̀síbọ́tù èèyàn gbọ́dọ̀ rìn síwájú kọ́lọ̀ má jẹ́ agbégbèkúgbè so èèyàn ni kójú ń dán lásán kọ́ torí pé lómi tó bá ti rí kójú obìnrin yìí mọ́ òun ẹ̀ ń tó bá wù kọ́ jẹ́ ọwọ́ tí ó fi kọ́ lé òní dá lọ́la nígbà tí wàhálà bá ń gorí wàhálà kọ́ lọ́n sànù wa ó lè jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní sí àwọn lè máa lu ọṣẹ abíwẹ́rẹ́ wọ́n ní sáwọn lè máa jẹ àṣejẹ́ tí wọ́n lè máa han alukurani fáwọn mu bí àgbo. àwọn ni pé kí ni abíwẹ́rẹ́ ń gà kí ni wọ́n fi ń ṣe níta fi ń ṣe lẹ́sàlàyé fún wa nàtẹ́ bá sàlàyé rẹ̀ láwọn amàdájọ́ ṣẹ̀rí à ń parí kí lẹ fẹ́ sè jẹ kí ṣe fùfú àtọbẹ̀ ọbẹ̀ la <laughs> lórí gbogbo ṣèjẹ́ ṣèjẹ́ aburú wa ń bẹ̀ o ẹ̀hẹ́n ó kọ́ ọ̀hún àṣejẹun abiwẹ́rẹ́ ọ̀hún ẹ kọ̀kọ́ sàlàyé ní tàbí ṣe àmọ́ ṣèjẹ́ gbogbo ṣèjẹ́ ìjẹkújẹ ọ̀ gbọ́dọ̀ jẹ́ tọ́ba yẹ ní fùfú àtọbẹ̀ la má ṣe nǹkan má di wọn ṣe nǹkan kan jẹ fún ọ torí pé àwọn experience kan ti ṣẹlẹ̀ tó jẹ́ kó hàn sí mi pé ìjẹkújẹ ni nísìnyí ọmọ kan fẹ́ fẹ́ nìkan ọmọ yẹn wá fẹ́ fẹ́ eléyìí jẹ́ alùsùnà bàbá yẹn wá jọ ń bí dé àparakù wọn á ní lójú ayé nǹkan lọmọ wọn ti fẹ́ alùsùnà àwọn ò ti àtijẹ́ fún táwọn ò fi mú ìfẹ́ ńkó lọ́kàn rẹ̀ ó túmọ̀ sí pé sẹ́hìrò ni ìdán tó ń torí délé má bàa di àṣejẹ o wọ́n lè kàn ṣàṣejẹ fún ọ kó lè máa lówó wọ́n lè kàn ṣàṣejẹ fún ọ kó lè bá yọ̀fẹ́ nìkan kó lọ́kàn rẹ wọ́n lè kàn ṣàṣejẹ fún ẹ kó lè bá máa nífẹ̀ẹ́ ni tó nífẹ̀ẹ́ wọ́n lè pé gbogbo rẹ ìdánì ìdágìdì tó o gbọ́dọ̀ bá wọn jẹ ọlọ́mọdé ajẹjẹkújẹ wọ́n á sọ pé alukurani sẹ́lẹ̀ máa hàn fún ọkọ máa mú bí àgbo rárá o ọlọ́mọdé ọmọ kí alukurani ọlọ́wọ́n bó fi ṣèwòsàn fún ọ lórí tí máa ń ṣe ọ alukur'ani kò sí tó burú kọ ka sínú omi kó mú kò sí tó burú mbẹ àmọ́ pé ẹ wá hàn mu rárá ẹ hàn mu tùmẹ̀yìn mọ̀ pé kìí ṣe ìwòsàn wọn bá alukur'ani ṣe ńgbà tí wọ́n hàn mu ìwòsàn kínni tani bá ń ṣe tọ́lọ bá wọn pé ẹ bá ń hàn alukur'ani sẹ́yìn rí gbogbo ìtàn hàn nù tàdáhùn ibà oníṣẹ́ wọn jẹ̀díjẹ̀dí wo ló mú wọn sẹ́wọ̀n kí wọ́n hàn wallahu ya'simuka minan nas wọ́n lè pa ààbò nù wa alqaitu alayka gbogbo ayé ọmọ ayọ sẹ́ẹ̀sẹ́ lọ́mọdé yọ mẹ́yẹ nàkó ti di dán ẹni tí ń wọ́wọ́ ńkọ́ wallahu yarzuqu man yasha'u wọ́n lè hàn wọ́n lè kọ́ àwọn hàn ten million times irọ́ wọ́n lè kọ́ ìdáwọ́pà àwọn hàn forty fún ẹgbọ́rọ́ tabaraka wọn lè pa àwọn ohun ogójì fún ọ gbogbo ẹ̀yin ọ̀gàn ni irọ́ ni irọ́ ọ̀pọ̀ ni irọ́ ọlọ́run sọ alukurani kalẹ̀ nítorí gbogbo eléyìí ìwà tó ń sèfé sisẹ́ lọ wá sẹ́kọ̀ tẹ́lọ̀ lọ kọ́ tẹ́lẹ̀ sọ pàtì o padà sí ìdísẹ́ rẹ̀ ọ̀n tanra rẹ̀ jẹ ni o so wọ́n ti ra àwọn èèyàn mú pàápàá lẹ́kọ̀ọ́ yìí àwọn ọmọ kan bá ti kékeré súkẹ́súkẹ́ kan wọ́n ń bọ̀ wé kò nù wọ́n rí yín mú bàjẹ́ ẹni tí wọ́n rí mú kí lòun ó sè ẹ dáhùn yọ gbara rẹ lẹ nísìnyí wọn kàn lè kóra wọn wá kí wọn wá ṣọ́ọ̀pù yín wọn kàn ti jókòó wọn bá ti bẹ̀rẹ̀ àdúrà á pè yín <laughs> wọn ní kò ẹsẹ níìdì ah no eléyìí ò níìdì because ẹ fẹ́ ṣe fi sabilillah àbádùn fi sabilillah wa fi sabilil mal wọn kàn pàtẹ rẹ ni lẹ́bàá pé ẹ dìde ẹ dìde ẹ dìde àwọn yẹn fẹ́ rajà ẹ dìde ẹ ń lé wa ni bẹ́ẹ̀ ni tó bá jọ bẹ́ẹ̀ alẹ́ yín àmẹ́yìn òní lè wí yóò bá lẹ́gùn tó rẹ́ mọ òkú wọn gbọ̀n kan lẹ̀ ní tàmà <laughs> àwọn náà ti mọ̀ yín dáadáa so ẹ àpè yín therefore you are not invited sépè lẹ́yìn sẹ́ni ẹ bẹ́yìn náà ń ṣàdúrà kí ló dé tó fi jẹ́ pé ó dìgbà táwọn bàbá yín ṣe ná kó tó di pàdùn àtìyàn ọgbà so lẹ́yìn náà lómi gan wọ́n tún máa mọ̀ gbé hàn tiwa fún tí ò ẹ máa wọ́n eléyìí sí ṣọ́ọ̀pù gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀pù yẹn wọ́n oríṣi kejì sí ṣọ́ọ̀pù tiwọn ọ̀ràn wo làwọn wá dá katigori <laughs> a ṣọ́ọ̀pù tiyín katigori b ṣọ́ọ̀pù àwọn alábàámúsọ̀ tira wọn tó gbogbo eléyìí ẹ gbọ́dọ̀ fa ìgbàgbà kúgbà nù gbèsè ayé yìí ọlọ́run là bẹ̀ bí nǹkan bá da ọlọ́run là bẹ̀ tó bá kú díẹ̀ káàtó ọlọ́run là bẹ̀ ẹ̀yin ẹ̀ wọ́n mọ̀ ẹ má ní mẹ́ńtálítì kan náà kàn yín pé ah, ká bẹ lọ́n ká bẹ lọ́n àdúrà à ń bẹ lọ́n náà kọ́ gbà tẹ́ẹ̀bá ti ní ìgbàgbọ́ bẹ́ẹ̀ àdúrà yẹn ò ní gbà ẹ dákun sẹ́yìn mọ̀ nǹkan kan tó yá ju àdúrà lọ torí tó sọ gbogbo èèyàn dání tí ń sóògùn nù o wọ́n gbàgbọ́ pé oògùn yá ju àdúrà lọ wọ́n lè tí wọ́n bá ní à ń bẹ́ẹ̀ torí rẹ̀ àwọn ní àfọ̀ṣẹ àwọn ní àwíṣẹ́ ìdí tọ́pọ̀lọpọ̀ fi dolóògùn nù gbogbo àwọn olóògùn tí ń tún fa alukurani bojú ọlọ́run tú àṣírí wọn wò ní sàmì ṣe báwọn kọ́sítọ́mà rẹ ní àwọn kọ́sítọ́mà rẹ ní kókùtọ̀ wá bá wọn kó wọ́lọ́ọ̀mà tọ́ wọ́n nígbà táwọn fi foundation lé àwọn lélẹ̀ àwọn rìtírà mọ́lẹ̀ àwọn ti wá kọ́lé ó ti ga báyìí àwọn wá gbọ́ pé tíra ọ̀dà bó làwọn ti ṣe ẹni tó máa rí ọyẹ kọ́ máa wù ọlọ́run ó sì ràn ọ́ lọ́wọ́ dáadáa ó náà máa bó ń ṣe lè wú nǹkan béèrè ọjọ́ bó ti ṣe jẹ́ mbẹ́ njarí torí ọlọ́run aláàánú ni tó bá ti lánìyàn rẹ̀ ó rí déédéé bẹ̀ lọ́ọ́ máa lọ ẹnu kọ́ gbẹ́ foundation bẹ́ẹ̀ ni títí tẹ́ ìdèbí tíra rẹ̀ wà ó sì gbé jáde ojú ẹ̀ ní jáde wọ́n lọ́ọ́ dá mbẹ́ o ó sì túká àdúpẹ́ fọlọ́ tó bá sì lánìyàn ó rí pé nu mẹ́rin ọlọ́run lè mú ọdún di mẹ́ta ẹyọ kan tí ò lè débẹ̀ yẹn ọmọ wa bọ kànjẹ́ títí dọjọ kú rẹ pé wàláì tí mo bá ma ọ náà ń bá débẹ̀ ọlọ́run wa forí jìn mọ́kà ọmọ rẹ jẹ́ kọ́ ọmọ wẹ́n tí wọ́n bọ̀ stamp ọ̀ràn ma mẹ́jẹ ìwọ́ tó ọmọ ilé ètò yín náà pé gbogbo náà rí nǹkan ní sọ pé bàbá ó ti talé so ẹni tó wá kìí ṣe torí pé àwọn ń ta ń bẹ o ah ń ta rì má bí i náà ni a jẹ pé ẹ lọ wú ti ṣọ́ọ̀pù yìí náà torí kú ń bẹ o tẹ ẹ bá fi lè kú lórí pé ń sì ń bẹ ń bẹ ọ̀nà àti sórí rí ó ṣòro ẹ tètè wú tẹ ẹ wú dànù kìí ṣe ń tẹ rì mọ́lẹ̀ ní jẹ ta o kìí sì ṣe ń tẹ rì mọ́lẹ̀ ìní lé jàǹbá lọ fún yín o ọlọ́run ọba náà ni tẹ ẹ bá sì dúró déédéé kẹ gbà fọlọ́run wàhálà lẹ kọ lẹ́tà sí kọlọ́ wọ́n ní bàbá wọn ó ń jálàbì ni títí bàbá àwọn bá kú táwọn lè wẹ̀ ẹ́ kí ni jẹ́ jálàbì nǹkan náà ọ̀wọ́n yíwọ́ padà bíi báwo wọ́n ní bàbá aláwo bàbá àwọn ẹgbẹ́ àwọn yóò bẹ́ẹ̀ sọ Yorùbá tó clear <laughs> so ẹgbẹ́ àtọ́ ti mọ̀ pé bàbá aláwo bàbá rẹ̀ kí á lọ fẹ́ wẹ̀ bàbá sí i onídìí ká dírẹ́sì ẹ̀ bàbá òun o iṣẹ́ ni máa ṣe o aláwo náà ní lóòótọ́ kò sí àwọn àǹfà àtẹni wọn ń ṣe jálàbí ní tí èsì babaláwo tọ́ba sì í pé irọ́ ni ẹ pé kó sáwo tíra anákẹ́lì rẹ̀ pẹ̀lú gọ́ọ̀lọ́ gbogbo dufalẹ̀ bàbẹ̀ èyí tí wọ́n fẹ́ ẹfun ṣe èyí tí wọ́n fosùn ṣe ọ̀fọ̀ tí wọ́n máa palẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ àbẹ̀ èyí tọ́ba ní irọ́ ni ẹni kó sáwo tó ń torí ẹ̀ á máa ṣe gbogbo ẹbọ á máa ṣe gbogbo ẹ̀ á wà ní ẹtún hàn tàbátì àdáṣì àwọn paláró so gbogbo ẹni tó bá ń ṣe báyẹn lẹ́bọ gidi ọ̀sẹ̀ bọ ni tọ́sẹ̀ bọ́ bá sì kú kò sí tọ́ka mùsùlùmí pẹ̀lú òkú ẹ̀ àwọn ẹlẹ́bọ bíi rẹ̀ náà ní ọ̀yànjú káyà wọn. eléyìí jẹ́ bó ṣe jẹ́ kí ni ṣé ìwẹ̀ ni ọ̀wọ́ àfọ̀mọ́ nínú gbogbo orí ibú tó ṣe kù ìwẹ̀ kọ́ ọlọ́mọdé ọlọ́mọdé awẹ́wẹ̀ kú wẹ̀ torí ẹni tó bá mọ̀ pé bàbá òun bá ń síbẹ̀ kìlọ̀ fún láti sìn o bàbá tó ẹ bá kú ẹ kò àdẹ ní palẹ̀ ìmọ̀ àní palẹ̀ ìmọ̀ pé ẹ máa wo mìíràn bẹ́ẹ̀ ni bó bá fẹ́ kẹ bẹ́ kẹ wú kẹ bẹ́ ẹ̀yin lẹ́ mọ̀ ẹ pé bàbá wọn tètè máa ronú wàlẹ́ ò lè túba bàbá mi ò túba sọ àìsàn òdodo ní kẹlòmí ò kú lórí ìranù ẹ fi hàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí bàbá Ali ibn Abi Talib ó kú lórí kèfèrí àwọn kèfèrí Kùrẹ́ṣì wá pé àní sí torí wọn náà ẹ ọmọ rẹ ní ọwọ àlọ bá anabi sallallahu alaihi wasallam anabi ni kò burúkọ gbẹlẹ kó gbèsè kọ má bàa fòórùn dára yìí láàmú kọ gbẹlẹ kó gbèsè yẹn ni pété bàbá tiẹ náà tọba rẹ ni tí ó sáyàn rẹ báwọn ẹgà gbẹlẹ gbèsè ní kálukú sinmi tó eléyìí jẹ bẹsẹ jẹ torí ẹwọn náà tó wọn ṣiṣẹ́ yẹn náà nísìnyí lọ ń gbọ́ yẹn ọ pati ni o ọ pati ni o tá ń lóúnjẹ òfò títí àdánù pèsè fún yẹn tá ní mú lọ síbi kankan owó owó òfò lásán lásán ilé ayé tẹ́ rí náà lẹ́sìn sí ẹ̀ wà lọ́ọ́ máa jẹ́jọ́ rẹ̀ lọ́hùn. tẹ́lẹ̀ ìjẹ́bù tó jẹ́ ó sì yẹ kó jẹ́ pé àwọn ajálàbí òun ẹ̀ kú sẹ́wọ̀n pé àwọn èkú àbí wọ́n máa kú wọ́n máa kú wọn ò tí <laughs> wo oògùn kú tó adúpẹ́ fọlọ́ tọ́ wọn làwọn fẹ́ ṣe súnmọ́ bàbá àwọn ọgbà táwọn lè yarí fún táwọn ṣètọ́ máa ta fún un bàbá rẹ ò ní nǹkan kan ṣe pẹ̀lú kíkọ tẹ̀lé tọ́lọ̀ nǹkan ọmọ tẹ̀lé tọ́lọ̀ because tí wọ́n ń gbowó oúnjẹ lọ́dọ̀ rẹ̀ ọ̀ gbowó oúnjẹ lọ́dọ̀ èèyàn ọ̀ wá ní má ṣe súnà bàbá lakum dinukum waliyadin nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹnìkan ọ̀gbọ́dọ̀ dúró de òbí rẹ̀ kó ba tiẹ̀ jẹ́ eléyìí ò sì pé kó ọmọ ṣe dáadáa sí wọn má ṣe dáadáa sí wọn láàrin ọmọ sí bàbá àmọ́ pé má ṣẹ̀sìn wàláì bàbá náà ò sí ẹ gbọ́n tí fàábì kan sọ ni ìgbà tí ìyá rẹ̀ gbọ́ pọ́ mọ́ ti gba Islam ìyá wa bẹ̀rẹ̀ sí sáré wọ́n sáré kó abò ń pọ́nmọ́ kó abò ń pọ́nmọ́ àbọ̀ fẹ́ rí kú òní ọmọ bá wa wá kí ló ṣe yín màmá mi ọlọ́run fún yín lálàáfíà o tó ń ti pọ̀sẹ̀ bọ́ lọ́mọ ẹni ìyá ọlọ́run fún yín lálàáfíà o ìyá ní nǹkan kan ò ṣe mí bí ìtẹ̀sìn tó ó ní àá sẹ́kẹ̀ ìsìláàmù tó ń gbà ní ń ṣe yín láàárẹ̀ wàláhì tó bá jẹ́ pé ọgọ́rùn-ún ẹ̀mí lẹ̀ bá ní tẹ́mi ń bá ń jáde lọ́kọ̀ọ̀kan èjèèjì báyìí ní fi ìsìláàmù lẹ̀ tẹ́ ìkú dànù nígbà tí yàrá ibẹ̀ lọ sára kó sákíá ni. so torí de eléyìí bàbá yín màmá yín kò lè di ọlọ́nà láti sin lọ torí tó bá yẹ pé ẹ̀sìn tó fi pàdánù lọ́ bá ń ṣe ni tínú bàbá rẹ sì ń dùn sí tínú ìyá rẹ ń dùn sí ẹ rí i pé wọ́n tún máa tẹ̀bà wọ́n nìkan tẹ̀bà tí ń dì so ìwọ wá ríran rẹ́sìn tó jẹ́ pò ná lọ́nà bàbá rẹ kan wá ní ọmọ sí màmá rẹ ní ọmọ sí ìwọ lọ ọ̀fẹ́ sẹ́sì. wọ́n máa sọ ọ́ka ni wọ́n ní sọ ọ́ka o wọ́n sáàtì má pe bàbá rẹ ń kéfè rí o kò pé bàbá rẹ ọmọ aná ni o má pe ìyá rẹ ń kéfè rí o ẹni tí ò bá ṣiṣẹ́ kéfè rí o sì fẹ́ pè ń kéfè rí nítorí pé ńgbà míì gbogbo ní tí èsè súnà àwọn aláìlágbọ̀ọ́yé ẹ̀sìn wọn ti dàpọ̀ mọ́ súnà o ó lè jẹ́ pé tí bàbá tiẹ̀ náà rí inú tó fi ń bẹ̀rù o ọmọ tá a bí ní ìsìtí ọmọ akpé wa ń kèfèrí wọ́n lè kọ́ lọ ra mílíkì kátọ̀ nǹkan wá pé gbogbo ọ̀yàn tó mu láyà àyà rẹ̀ nù ọmọ òní ọ̀ àṣẹ bẹ́ẹ̀ ńgbà tí èsì kórì rẹ̀ dàrú torí rẹ̀ yín bàbá bàbá kílẹ̀ ń kórìíra àlànà ànábì sí gánà rẹ̀ tàbá ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ fẹ́ràn ànábì ẹ fẹ́ràn ànábì ẹ tẹ̀ lọ́nà rẹ̀ ẹ̀yin ọ̀fẹ́ tẹ̀lé ọmọ yín fẹ́ tẹ̀lé kí ló ń dà yín láàmú gbàtẹ́ ẹ̀yin ọ̀ma díẹ̀ jẹ tọ́mọ yín jẹ ó ti jẹ́ lèvi ọmọ yín fẹ́ sórí rẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ fẹ́ sórí rẹ̀ kí ló á dé nígbà tá a bá mẹ́yìn tipátipá kí ló dé tẹ fẹ́ wá mẹ́ni tó fẹ́ sin náà tipátipá kó kọ́mọ́ sin náà ọ̀dájú pé kò sírò àwọn bàbá tí máa ṣe bẹ́ẹ̀ gbogbo bàbá lórí wọn ti pé báyìí wọn lẹ́ni tó bá fẹ́ ṣe súnà kọ́ máa ṣe ń sọ abẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ tọ́ adúpẹ́ fọlọ́ tọ́ wọ́n ní wọ́n ní àwọn kan sọ pé káwọn má jẹun lórí dining table a gbọ́dọ̀ jẹun lórí dining table bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam kò jẹun lórí dining table rẹ̀ gbogbo oúnjẹ anabi tánà gbogbo oúnjẹ tánà fi máa jẹ wọn máa ń jẹ lórí sufra sufra òun la sọ tí wọn tẹ́lẹ̀ gbóúnjẹ lé lórí bí ká tẹ́lẹ̀ dálẹ̀ ká gbóúnjẹ lé lórí ká tẹ̀ nǹkan kan lẹ̀ ká gbóúnjẹ lé lórí lọ́nà tó ń jẹ òfin ní dàlẹ̀ tó bá anabi ṣe máa ń ṣe nù ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ yìí pé anabi sallallahu alaihi wasallam àwọn sàhábà sọ pé kò jẹun lórí dining table kò túmọ̀ sí pé tó o bá jẹun lórí dining table ọ̀sẹ̀ lọ torí pé kò sínú ṣe sì tiwọn ni kò sínú àṣà wọn eléyìí ẹ sáré ẹsìn dáàpẹ́ tó ti já lórí dání tébù ti kẹfẹ́ rí mo rò pé yé wa kò sínú ṣe tiwọn ni kódà kìí ṣe léyìn nìkan hadithi tó tún mu wa pé anabi sallallahu alaihi wasallam kò sì jẹ búrẹ́dì kan rí tó ṣe wípé wọn se àgbàdo re dáadáa gbogbo búrẹ́dì tá anabi jẹ sakasaka ní ma rí lọ́wọ́ atúmọ̀ sí pé wọn náà búrẹ́dì tó ń jẹ ní ìsísí wọn náà ti di kẹfẹ́ nínú alẹ́ islam yìí bí islam ṣe wà hẹ́n anabi sọ nínú sahih bukhari anabi ò sì jẹ búrẹ́dì kan rí tó tó wọ́n sẹ́ wọ́n sẹ́ fúláwà rẹ̀ dáadáa rí kò sí tó bó ṣe wà ń gbà tiwọn kò sẹ́ẹ̀rí kan tó sọ pé má jẹun lórí dání tẹ́kù ṣùgbọ́n ẹ̀rí wà tó ní má jẹun lẹ́ni tó fẹ̀yìntì kò bá jẹ́ pé lẹ́ẹ̀lẹ́ náà lẹ́ gbóúnjẹ sí ó gbọ́dọ̀ fẹ̀yìntì kò bá jẹ́ pé orí àga náà ló tó ń ti jẹun ó gbọ́dọ̀ fẹ̀yìntì nítorí pé fífẹ̀yìntì àmì ẹni tí ò mórí ọlọ́ọ̀ni pé mo tó bẹ́ẹ̀ ló fi máa jẹun báyìí o lè jókòó lórí àga mọ́fẹ̀yìntì ọmọ wa jẹun lórí dining table rẹ báyìí tó o bá jẹun tó o lè fẹ̀yìntì kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ gbà tó ń jẹun lọ́wọ́ ọ̀hún mọ́fẹ̀yìntì ẹsìn mọ báyìí nàbí sẹ máa ń jókòó tí wọn bá jẹun sallallahu alaihi wa sallam yọ tẹ ẹsẹ̀ rẹ̀ ẹ bá ń sọ àgà yọ tẹ ibi náà yọ tẹ ẹsẹ̀ rẹ̀ òsì yọ wá fi awọ ẹdì rẹ̀ méjèèjì yóò fi lé gẹ́gẹ́ bá a ti máa ń jókòó láàrin foríkalẹ̀ méjèèjì tó anábì yọ wá nàró yọ wá nàró ẹsẹ̀ rẹ̀ ọ̀tún báyìí tó ó sì máa wá jẹun jókòó náà lórí àga àbẹ́yìn ò lè jókòó báyìí. so ẹ̀rí pẹ́ẹ́sì máa jẹun yín náà nì. so bá nàbì sallallahu alaihi wasallam ti máa jókòó. bàbá àjẹ́ pẹ́ẹ́sì ọ̀tún lẹ́ẹ̀ nàró bàbá àjẹ́ tí ó sì lẹ́ẹ̀ nàró sí wàhálà ni. sọ eléyìí jẹ́ bá nàbì sallallahu alaihi wasallam bó ti ṣe máa jókòó jẹun. tọ́ wọ́n ní. sáwọn lè fi síbi jẹun dáadáa mọ̀nà ẹ̀sẹ̀ lè fi síbi jẹun kò sí nú ẹ̀sìn kò sí nú ẹ̀sìn pé tó bá ti wá fi síbi jẹun di káfíìrì ńbọ lọ́wọ́ àánú ẹ̀sìn bẹ́ẹ̀ eléyìí wọ́n ń pè ní mọ̀sánlẹ̀ mọ̀rọ̀sẹ̀lẹ̀ àǹfààní tíṣẹ̀ rẹ̀ ọ̀ sọ pé ṣe tí ó sì sọ pé má ṣe ni ẹ wàá wò sáǹfààní rẹ̀ lọ́pọ̀ jù ni àbá ìdá rẹ̀ kẹ́bi bá ìròyìn náà ni ànábì yẹn kọ̀wé fúnra rẹ̀ àmọ́ àwọn tí wọ́n bá nàbí kọ̀wé wò lẹ́rìí tí wọ́n lóru báírò yìí rí láyé rẹ̀ kò sí. lẹ́yìn náà ànábì sallallahu ti mú mi ti tó lo báyìí mo omi tẹ́ ń dànù ọ̀rá tẹ́ ń dànù gò ànábì ti mú rí ń pè ní mursala tó ti pọ̀ jù lórí anabi ń fọwọ́ jẹun kò túmọ̀ sí pé tí wọ́n bá fi síbi jẹun ti di káfìrì mo rò pé yé wa ha anabi ń rin sẹ̀ láì wọ bàtà tó túmọ̀ sí pé tí àyìnbá ti wọ bàtà di káfìrì náà tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ lẹ́yìn náà anabi fọwọ́ jẹun ọmọ ká mẹ́ta kì í sọ ọmọ ká márààrún o kọ́dà dìsì tún wá lórí pé kò fọ́ ọmọ ká márààrún jẹun ọmọ ká mẹ́ta sọ eléyìí ò túmọ̀ sí pé ìgbà tí wọ́n bá ti wá fi síbi jẹun ọ̀sẹ̀ lọ eléyìí maslahatun mursala eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́wọ́ kọ́dà àwọn olùmọ̀ wa sọ yìí pé síbi gan-an ló súnmọ́ títẹ̀lé ti ànábì sallallahu alaihi wasallam nípa fífọwọ́ mẹ́ta jẹun tẹ́ ẹ bá mú síbi lọ sọ́mọ kámárà àrùn lẹ́gbàá mú ni abọ́mọ ká mélòó tó bẹ́ẹ̀ ni Sheikh al rahimahullah ló sọ nínú tírà rẹ̀ silsilatul ahadith ad-da'ifa ó lọ́ màkà mẹ́ta gan ló súnmọ́ síbi tọrọ màkà mẹ́ta náà láti di ọjà bó ṣe jẹ tó eléyìí tó eléyìí náà kéèké ṣe nǹkan tá a máa béèrè ńjojúmọ́ ó ti wà very clear ó ti wà very clear ọjà bó ṣe jẹ tọ wọn ní sáà lè ra bèbí fáwọn ọmọ ká má ra lọ́dà jù ká má ra bèbí ìṣeré fáwọn ọmọ wa lọ́dà jù bèbí tí wọ́n bá ti gbẹ́ nígbẹ́ èrè kámẹ́rà lọ́dàjù lóòótọ́ à ń sọ pé Aisha nírú rẹ̀ ànábì ọkọ̀ fún ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ pé ká lò lọ́dàjù ká lò lọ́dàjù wọ́n ní sáà lè máa ran kan kú sẹ́lómi àyìn náà mọ̀ pé kò ran kan kú sẹ́lómi wọn náà fẹ́ kó ran kan kú ọ. èèyàn ọba àmà sàárẹ̀ káàárẹ̀ yẹn burú jù bẹ́ẹ̀ lọ ẹ gbọ́dọ̀ ran kan kú nǹkan tá a máa sọ ni wípé ìwọ ọlọ́run tó bá jẹ́ pé ayé bá ti sú yín o jẹ́ kí n máa bẹ láyé tó bá mọ̀ pé ìsẹ̀mí ló lóore jù fún mi gba ẹ̀mí mi tó bá mọ̀ pé kú ló lóore jù fún mi. sọ ẹnikẹ́ni ẹni yòówù ẹ máa ràn kàn kú sí o nítorí pé bẹ́ẹ̀ ń sẹ́ ràn kàn kú sí tọ́lọ̀ ń bá kọ pé ọdún tí ó tún lò tún pọ̀ ìran kan tẹ́ ìran kan ò pa ẹ̀yin náà sì sẹ́kẹ́ nìkan ràn kàn kú sí àbùrọ̀ máa ràn kàn kú sí ọmọlàkejì lẹ́yìn náà ẹni ẹ Buhari kan ó ti kú wọn gbé pósí kan ká sọ ọwọ́ apá ni kọpá ọjọ́ òkú rẹ̀ náà ni ó kú ó ti dàgbà ah, àgbàlagbà gan tí wọ́n máa lọ ọdún púpọ̀ sí tọ́lọ́mùbá kọ́ kó tó kú táàtì fún ní ìsísá ètò láti pa ẹ̀ tó láti pa àwọn ọmọdé kéékèèké sì ń kú àgbàlagbà ń bẹ ọwọ́ Ọlọ́run ni kú kálukú wa lẹ́yìn náà ṣé tọ́ba wa kú ni solution dé nàám à bọ́yọ̀ tún lè lékún sí alẹ́ ti sàṣìṣe ti sàṣìṣe náà nítorí pé ńgbà sẹ́yìn sọ pé ṣé bàbá ṣé bàbá dípò kẹ́ ẹ máa sọ pé ṣé Allah ṣé Allah àfọlọ́n àfọlọ́n àṣìṣe tọ́lọ́n fẹ́ correct wa kágbà pété ló lè ṣe Allah yóò wá ṣe kó tó a débẹ̀ sánà nísìn ẹ wàá kókó màtí ẹ kókó ńdó tì bọ́ọ̀ bá kú lẹ́rọ̀ ó kú lélẹ̀ <laughs> so àdúrà lọ́rọ̀ wa gbàjẹ́ mọ́ níbi tọrọ orílẹ̀-èdè burú dé lónìí wàlá àdúrà lọ́ọ́ yẹ kí gbogbo wa máa ṣe kọ́lọ́mbà wa tún ṣe ó ju agbára everybody lọ kò sẹ́ni tó lè bìlífù pé nàìjíríà lè bàjẹ́ báyìí kò sẹ́ni tó lè bìlífù pé wa lè di mẹ́ta ìpín ní báyìí so òǹgà ti ń ṣe kò lè ṣe nǹkan kan òǹgà ó ti sú àfàdùà tẹ́ẹ̀ máa ń ṣàdùà ọlọ́run ẹni tó wà ń bẹ̀ lọ́wọ́ yóò rí ṣe. tẹ́ǹbà ń ṣàdúà bí ọba ní rí ṣe ọlọ́run gbìyàn dáadáa tó lè ṣe wá àdúà náà ní kásámàsì kò wá sínú lànà Islam kíkẹ́ máa ran kan kú sẹ́nìkan ẹ máa ran kan kú sí tòró ní tọ́lọ́nfò náà dì bẹ́ẹ̀ sọ pé tí ìbá tó náà mi so aburú ti sí wa ni pé ti kó jù bá ń lọ nínú owó Nàìjíríà ẹ̀wòye tán lọ kó lọ́dún èèyàn kan lásán tó kó pamọ́ lé nine million nine point eight million dollars Kese naira. ah kò ní dáa kó lè sẹ́wọ̀n kó lè ọkàrí gbogbo lè wọ́n yẹ sàdúrà kó lè subhanallah ilaahu. kéńkéńní sì nù nínú ntẹ́lómi kó òun gan alára ètò lọ́dọ̀ rẹ̀ nu omi ò tún wà nítorí di eléyìí báyìí àwọn Buhari kan orí ṣe kò rí bó ló ṣe fẹ́ rí owó tẹ owó lẹ́ẹ̀fì ṣiṣẹ́ kò sówó àwọn ẹni tó sì jíwó kó yìí kò sẹ́ni tó fẹ́ jẹ́wọ́ jewo. náà ní yọ jẹ́wọ́. gbogbo àwọn yòókù náà tí wọ́n bọ́ síbi tí wọ́n bọ́ sí ọlọ́run tó àṣírí wọn. tó nítorí pé ẹni tó bá kàn lọ́ mà kò sí sẹ́ni tí ó kàn má báyìí nìyí kò sí sẹ́ni tí ó kàn má nàìjíríà nìyí àfi tá a máa wa jẹ ẹ má ràn kàn kú sí o. ni àkọ́kọ́ ni pé wọ́n ebi ọmọ léèrè pé kí ló dé tó ń jẹ́ rizwan bàbá rẹ̀ lẹ́bi pé kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ abẹ́yìn lẹ sọ̀rọ̀ ayé ló kọ́ ni tọ́ ẹlẹ́ẹ̀kejì bàbá rẹ̀ náà sọ fún yín pé táwọn sọ fún yín pé àwọn ọmọlọ ni àwọn ọmọlọ kódà àwọn máa ń nǹkan tó kàn sáwọn ni pé kìí sọ nìkan làwọn máa ń àwọn ń àwọn míì pẹ̀lú ẹ̀ torí àwọn máa Allah síwájú kí Islam ò tó dé ṣùgbọ́n wọn yìí sìn lò nìkan ẹ má gbàgbé pé àrọ́mọdọ́mọ anabi ismail ni wọn anabi ismail ló ti kọ́kọ́ fi àti anabi ibrahim alayisalaam náà kọ́kọ́ fi ẹ̀sìn islamu náà fi lọ́lẹ̀ ní agbègbè agbègbè mẹ́ka yẹn kótó di kó dìdàkudà máwọn èèyàn lọ́wọ́ wọn ma allah torí ẹ abubakar radiyallahu anhu ẹ mọ kọ tiẹ̀ náà abdullahi ló kọ tiẹ̀ náà abdullahi ibn uthman. tí ma Allah wọ́n sì tún ma shams torí kí wọ́n ní òsàkátà ń pè ma pè abudu shamsi abudu shamsi ẹrú òrùn ma Allah náà wọ́n ní abdullah torí ẹ̀ ilé ẹ̀sìn pé wọ́n ń sin lọ́wọ́ tún sin nǹkan mí pẹ̀lú bàtà nàbì sallallahu alaihi wasallam ti ń bí ọ̀kan nínú àwọn mélòó ló ń sin ó ní méje tọrọ bá dàrú tí o tiẹ̀ lójútùú máa ìwọ lọ́ọ́ máa fi lọ ó lè tọ́ wà lókè anabi sọlọ alaihi wasallam àwọn afọwọ́ ra ń gbá àyà pé òun náà yẹ kó àwọn yìí àwọn yìí àwọn yìí ètò wà lókè yẹ kó títí tó fi wa ni wọ́n sọ nígbà tí oni billahi wal uzza wa man dana dinaha wa billahi inna allaha minhunna akbaru olóhùn fi òsà látàtà sọ̀rọ̀ rẹ̀ lónìí búra òun tún fòsà òzà òun fi búra òun tún wá fi gbogbo ẹni tí ń sìn wọn òun fi wọn búra òun tún wá fi Allahu búra nítorí pé Allahu tóbi ju gbogbo wọn lọ. ó túmọ̀ sí pé wọ́n ma Allah ṣùgbọ́n bí táàsì ṣe ti bá wọn ni kékeré sùn nìkan ni wọ́n ń sìn. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa là kó fún alálẹ̀kùn àgbọ́yé nínú ẹ̀sìn wa kọ́ran wa lọ lórí àti máa fi dá àgbọ́yé sí wa kó ṣe wíwá wa fífi lẹ́fọ̀nà wa lẹ̀ kó ṣe ní sábàbí oríire fún wa kọ́ran wa bá kó ṣèmi pẹ̀lú yín lọ́mọ àlìjẹ́nà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu